àkú ọdún o àkú yèdún àsọdún èyí á ṣe tẹ̀mí tó wù tán aboyún olè òbí wẹ́rẹ́ àwọn àgàn wọn tọ̀ wá làbó sùn gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé bàbá ń sọdún báyìí dandan ni kí ọba wa ó wúre fún lùú níṣẹ́ kábíyèsí ó dìde nu ọ̀la ńlá wọn wọn ó súre fún lùú gbogbo ohun tí ẹ bá sì sọ yọ ọ sẹ́wọ̀n. sagbara. arákùnrin bọ́lá ti wá gbẹgbẹ àgùrẹ wọn fún wa. agbára mo mú ọgọ́ nù èmi lọ ń dúró dá. ológun dé ológun bọ̀ wọ́n sábà gbàgbọ́ lójú ẹ lọ lè súnra kì í ní kùbá. burúkú tó fẹ́ lọ wọn tó bẹ́ẹ̀. ẹyá bí. ẹ̀dùn kí ló dé tí ìlú polúkúrúmuṣu bí ẹni tí ò sí ọra finimọ̀nà ẹlẹ́rìí ìpín tó bá wá rí bẹ́ẹ̀ èmi ò ní la ojú mi lẹ̀ kílùú ìyọ́ bàjẹ́. ó yà láàrín mi nítorí àkópa rí báyìí látàrí kọ́lé àti panisáwìrì tilẹ̀kùn tiẹ̀ mọ̀pàmọ̀pà nítorúpa òkú ọdún mẹ́ta kan ọ̀gbọ́dọ̀ lójú bára yẹ wíjọ́ àgbésínú lẹ́gbẹ̀gbẹ̀ àkùnsínú lẹ́kùnkùn ẹ̀mú kan ọ̀gbọ́dọ̀ mọ́rin tì lágbẹ̀dẹ láàrín mi ẹ̀ láìwò rí. ẹ wo ẹ̀yin èèyàn mi. bàbá o kára ó ọgbọ́n là fi ṣèlú àìlára. bẹ́ẹ̀ni. ìmọ̀ là fi ṣèlú àìléèyàn. bẹ́ẹ̀ni. àtọgbọ́n àtòye là fi ṣèlú àìlẹ́nìkan. kára ó o bàbá ah. kára ó lé o. ògúndélé. kára ó lé o bàbá. ọmọ káàbọ̀. kára ó lé bàbá ẹ ṣeun ẹ ṣeun bàbá. bàbá mo jẹ́sẹ́ yín bẹ́ẹ̀ ṣe rán mi aláǹtakùn òfò owó ríran ẹ lẹ̀ mo débẹ̀ ń mo pa kékeré kí abẹ́yín funfun nẹ́nẹ́ wọn mo pa gbalagba abẹ abirọ gbada mo pa sọ wọn mo pa kéré mo pa kéré mo pọ̀ tẹ̀tẹ̀ burú ọlọ́sẹ̀ òpọ̀wọ́ lábẹ́ mo pa ọta pẹlẹbẹ tí mo bá sẹ́gun mm. bàbá orí yín ti fọ́ rí. ìgbà ọ̀hún rèé. Ah! ebédùn àwọn ṣe o. ògúndélé ah! ògúndélé o sì yí tán ọlọ́ọ̀sì bọ̀ ọ sì gbégbáwọ̀ lú yìí wá ah! ọtọ́ dúpẹ́ fún ọ akịnịọ mọ sẹsẹ wá mọ wípé bí ọsán ọba já ìlú òní dẹ ẹ wo adájọ́ mọ̀sẹ̀ bírú wọn bá sọ̀rọ̀ ọ̀yẹ̀kẹ́ ó wà Ògúndélé ó ṣèyí tán inú wa dùn sí ọ alálẹ̀ ilẹ̀ yóò ọ lẹ́yìn gbogbo bí ọba ti wá rìn sí ọmọ gbayì ni ìgbà yìí ni mo mọ̀ wípé àkàrà wòǹpà ní ṣẹ́gun ẹ̀kọ́ gbìyì ah dájúdájú àti lẹ́ni tó ṣe é gbójúlé alẹ́ni tó ṣe é fẹ̀yìntì. a mọ̀ dúpẹ́. bẹ́ẹ̀ni hmm. ọkàn mi balẹ̀. ẹ̀yin olóye ọ̀tá ní ṣáájú bọ̀n àjòjì ò lè bá wa ṣèlú wa ọmọ onílẹ̀ tí ó bá wa ṣèlú wa lóde káfọkàn balẹ̀ ẹ̀rù ò lè bá wa. ẹ ọ̀dà kò burú àwa náà ti ṣètò kalẹ̀ ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ kó nǹkan ètò wa. ẹ bàbá ẹ jẹ́ nǹkan wọn. ẹ síra o ẹ rọra o èyí ń kọ́. ògúndínlẹ́jọ́ máa bẹ lọ́dọ̀ rẹ kó lè bá a ní ààbò tó péye. rọra o rọra o. Mhm. ògúndélé kékeré ní ìtòrí yìí o àwa olóyè àáforíkorí atúnìkan mi ta sí. ìbá kíkanjú làá fi ṣẹ́gun rán balógun lọ́tọ̀ ṣe. <laughs> àbí ọ̀tẹ̀ mo ti tẹ̀ mo ti gbẹ lọ́tọ̀. torí atọ́fíìsẹ́ ẹ̀gúnrán ni. bàbá rà oníṣẹ́ lọ́kèmí náà láti ah, ah. ṣe balógun yìí. bàbá gbogbo ẹ̀yin ìlú mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín o. yìnyínní kẹ́ni ó ṣèmí yìí fáfọ́nù mi láti ó dúpẹ́ rẹ̀ àná tí ó rìn yín gbà èyí tẹ́ ṣe yìí kò ní í bu yín lọ́wọ́ àdàdì ogun kò ní í wọ̀lú yìí wá bó bá ti ń dé ẹ sáà mọ̀ rán ni sí mi ikú òní méjì tí ó gbà àfẹ̀mí ẹ gbọ́ bó bá ti yẹ ẹ ránṣẹ́ pè mí ẹ jẹ́ kí n lọ rèé fàárẹ̀ lílẹ̀ nílé. ẹyin ọdọwọ rẹ náà nù. ọdọwọ Olódùmarè. ọdọwọ lẹ́ẹ̀lẹ̀ tọ́ tẹ̀lélẹ̀ yìí. Ah, ah. ìwọ lè yan burúkú tó jókòó sídìí àìda. Ah. wá wò ó tó bá ṣe pé bàbá mi ló bí mi lọ́mọ bá kẹ́rin ọ̀wá àràwì bàbá mi ni olómù apẹ̀rán ọmọ ọlọ́rọ̀ agogo dẹ ẹ̀rí nǹkan béwúrẹ́ bá sọnù ló mú wọn ní ẹ má mú lọ mú èmi ṣe bàbá gbẹrangbẹran bágùntàn bá sọnù ló mú wọn ní ẹ má mú lọ mí èmi ṣe bàbá gbẹrangbẹran ẹ wò mí wò tí wọn dí àkàrọ gbọdọ tó bá sọnù ló mú ẹ má nà ẹlẹ́ṣẹ̀ wa ẹlẹ́sìn ni kẹrin wa ìran bàbá mi ní ṣe èmi kìíní mọ̀ sọ bẹ́ẹ̀ ẹ wá wò ó wọ́n sọ fún mi pé balógun ló ní ifá balẹ̀ ló lọ sùn balógun ló ní ifá o balẹ̀ ló lọ sùn àwọn aláàgbà ló lè gungun ló lè gungun ń bọ̀. olóyè òsì ẹ ṣe máa káwùrẹ́ yìí báyìí ah, ṣé bí ìràngun ní ìjẹ́bọ balógun ni ńlọgẹ̀fìlà gẹ́gẹ́rẹ́ bíi ànkẹ́bọ̀n kí ni iṣẹ́ rẹ̀ gbógun ní ìjà ọgbọ́dọ̀ lọ́kọ́ lọ gbàlúlẹ̀. Ah, àbíṣe wo lóògùn ni. Hmm, èrè bá jí erin wọn akólúgbó bẹ́fọ̀n bá jẹ́ ẹ̀fọn akólú ọ̀dàn bágbọ̀nrín gbó bá jí akólú yèyé mẹ́tu erin tó jí tí òkólú gbó yọ fara kásá ẹ̀fọn tó sì jí tí òkólú ọ̀dàn yọ fara gbóhùn ele bágbọ̀nrín gbó hmm. bá wá jí tí òkólú yèyé mẹ́tu yọ fara gbọ́ta ọdẹ hmm. kábíyèsí ọba láyé o kí ọ o bàbá kí ń bẹ nítọ́ ajá bí ọba ń bẹ níwọ̀n ọ̀la ń ojúmọ́ rere ti mọ́ wá sílé ayé sáré gẹ́gẹ́ gègé kó gbóhùn lẹ́nu mi nítorí eré gègé ń teku agége eré gègé ń teku agége ìlà kọ̀sìmọ̀gbà kan ò ní gbẹ́kún ọmọ rẹ̀ kọ́mọ́ ta ti wéré. kábíyèsí ọba alayé mo kí ọ o. ọba ń kí ọ. kábíyèsí gbogbo nǹkan tí ń dùn yín tó jẹ́ ọgbẹ́ nínú ọkàn àyà yín èmi kíní mo ti rí ìdí rẹ o. ọmọdé ṣáájú èèyàn jẹ́ kí akọ́ mọ̀ dáadáa ah. èmi ò sọ tèmi àwọn míì lè dọ̀ ọmọ. ọ̀dà ẹ mọ balógun àbẹ́ ẹ mọ. àmọ́ bí balógun ṣe sọ múlẹ̀ bẹ́ẹ̀ pàkàlẹ̀ mi kì í ní ìgbà mú. bó ti rí gan-an ló wí hùn. mo sì rí ló wí hùn. bẹ́ẹ̀ni ọ̀tọ̀ tọ ẹ mọ sílẹ tó yà bòbò lórí olóró mọ ká béèrè pé bó ló ṣe jẹ ni kí lọ wá wá. kò sí nǹkan méjì tí mo torí rẹ̀ wá ìran bàbá tèmi ogun níjà ah. gbogbo òdílé mi ogun ni wọ́n fi jẹun ajagun ta lèmi tẹ́ wò yìí oh. mo sì ti ṣetán láti lọ kojú ẹni ó gbé gbàtà tàtòpò mo fẹ́ gbé igbá wa padà sílùú wa. kábíyèsí ń hmm? gbọ́ ọ̀rọ̀ rí bó ti rí ẹ súre fọmọ ẹ. Eh. ẹ̀yin ìlú mòye ọ̀rọ̀ bọ́ yìí àbẹ́ ẹ̀bọ́ bí kò sí ẹ má jẹ́ àwulẹ̀ tó dóná pẹnu mọ́ hmm. ká ṣàdúrà fún ni torí àwọn tó fẹ́ kí lùú dò kí lùú ọ̀dà ni. Hmm yóò dáa fún ọ ojú ò ní tì ọ àwọn tó la yí ò ní padà lẹ́yìn wọn ó sìn ọ lọ ọ lọ rí ọ bọ̀ rí ọ padà wá bá mi láyọ̀ àtàlàáfíà èkó èkéjò ìkọ́ ìkọ́bálá ọgọ́gán ọ̀nà báyìí la láké sọ àwọn olómọlẹ̀ ó sìn ọ lọ àwọn tó la yóò sìn ọ lọ ò ní rí kùnà ọ̀nà òní kù ọ́ wọ́n wà gbígbà ọ̀hún wọ̀lú yìí hmm. pẹ̀lú ayọ̀ àtàlàáfíà tí inú gbogbo òlú ó dùn àwọn ọmọlẹ̀ ó sìn ọ lọ àwọn tó la yóò sìn ọ lọ yóò dáa fún ọ. kábíyèsí hmm? ẹni tó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún gbogbo èèyàn báyìí ẹ ní í ṣèlérí kankan fún un. Ah, ah. ọ̀tún má nà mí mọ́ mọ́ jẹ́ èèyàn tó fẹ̀mí ara ẹ̀ lélẹ̀ báyìí a wà pé àní wà nǹkan kan gidi fún ni hmm. tí ó jẹ́ nǹkan òwúrí fún náà hmm. ọ̀gbọ́n bí wò ó bá lọ tó o bá bọ̀ orí hmm. tó o sì gbégbá ọ̀hún dé gbogbo ń tó jẹ́ ní mi pátá wọ́n wà dá méjì mo sì kápá kan fún ọ. lẹ́yìn ìgbà náà ìlú ó tún wá ṣe nǹkan tó tóbi fún ọ padà wọ́n sì wòye tàn pàtàkì kan wọ́n yé da ọ lọ́la. ẹnìkan ló ṣe mí lóore èmi náà wàá fẹ́ fi ẹ̀mí ìmoore hàn sí i àmọ́ ọ̀gbọ́ lórí gbogbo àwọn àdéhùn tí mo ṣe fún un ó tún wáá wù mí lọ́kàn kí n fi ọmọ mi Adéfúnkẹ́ kí n fi ta lọ́rẹ gẹ́gẹ́ bí aya. Hmm. kábíyèsí kábíyèsí o. Eh, eh, eh, ṣùgbọ́n èmi wò kankan ní kábíyèsí bí bá tiẹ̀ fẹ́ fi ọmọ tẹnìkan lọ́rẹ gẹ́gẹ́ bí obìnrin ah, bá ní kẹmọ́jì ó jẹ́ adéfúnkẹ́ kò sì jẹ́ àbúrò rẹ̀ torí kábíyèsí àwọn ọmọ ayé òde òní tí à ń bí. yàrá dákẹ́ ọba dé mu. Ah, kí ni ṣe ọ rí ebe mi mo bímọ mi àrà tó bá sì wù mí mo lè fún mọ mi dá ẹ̀rọ adéfúnkẹ́ ni wọ́n bí ni wọ́n fún torí pé òun lọ́kàn mi yóò dá tí mo fẹ́ sọ fún ọ wọn kàn fẹ́ bi tó ọ létí ni wọn ò pé o fèsì àní ò létí àbọ̀ àbọ̀ ò létí ni má jẹ́ bínú sí ọ o. kábíyèsí. ah. Eh, ibo eh, ìwọ àwọn ilé àwúrẹ̀ kò lẹ gbélé wa lọ́wọ́ tẹ̀ ń ṣé wọ́n gbé gbélé wa lọ́wọ́. ìgbà àwúrẹ̀ dà. ìgbà kọ́ ni. ẹgbẹ́ rẹ̀ lẹ́rọ. a ní gbégbálẹ̀ torí ìwọ kọ́ ló gbégbá fún wa wo. bó o bá mọ dùgbẹ́ o lè mọ dùgbẹ́. bó o bá mọ dùgbẹ́ dùgbẹ́ o lè mọ dùgbẹ́ dùgbẹ́. láti ọ̀rọ̀ lókè mímọ́ wípé. kẹ́mi kẹ́kẹ́ níṣẹ́ wo wọn lóde kẹ́mi kẹ́kẹ́ gẹ̀mí gẹ̀gẹ̀ awo wọn lóde gẹ̀mí gẹ̀gẹ̀ díẹ̀ ọ̀kànlérúgba ọmọlẹ̀ ńlọ́múròde ẹ wí falára ẹni ọ̀fẹ́ nu yọ wí tèmi ẹnu yọ ẹ sọ fàjèrò ẹni ọ̀fẹ́ nu yọ wí tèmi ẹnu yọ ẹyẹ kan rí mi ọ̀sẹ̀ mi ṣẹ́rẹ́ ìṣẹ́rẹ́ ìṣẹ́rẹ́ ẹyẹ kan rí mi ọ̀sẹ̀ mi ṣẹ̀rẹ̀ ṣẹ̀rẹ̀ mo ní kò so ṣiṣẹ́ láre mi ọmọ ẹlẹ́yẹ igbá àwúre o àwa la ní oríkì wa ní ìdílé wa ló ní tí n bá wá pè ọ́ gbogbo ibi tó o bá wà kó o jẹ́ mi èmi kí ni mo sọ bẹ́ẹ̀ nítorí àṣẹ báyìí nínú fíìmù kó àṣẹ lòkètè fi bá ilẹ̀ sọ̀rọ̀ takẹsẹ níṣẹ láwùjọ òwú àṣẹ ọkẹ ìlú kálógbé ṣàǹkó kan ọgbọdọ gbọ kan orógbó òrìṣà ikọ wọn àtàdé ikọ eégún ọ̀rọ̀ tè tó kété bá bá ilẹ̀ sọ nílẹ̀ gbọ́ oṣù ọgbọdọ jọṣẹ àjẹ ìjọbọ adáǹṣe jẹẹdu àtọṣù àtàjẹ ọgbọdọ péjọ kí wọn igbá ìdá. ẹ níbo o lè gbọ́ ọ lè gbẹgbẹ lè lọ. o lè gbẹgbẹ dúró mẹ́ẹ̀. wọ́n ń ìwọ gbàgbá lọ́wọ́ mi. mo gbà igbá yìí. ìwọ mo gbà ọlọ́yàbọ́yà ọlọ́rẹ̀ ń bọ́rẹ̀ lójú fáwọn kìnnìkìnnì jọ ti lọ rè báwọn ọlọ́jà wo níbọ omi sàn éwẹ̀yìn wò ó yá. wo ọtẹ́rù ayé gbà n ó bá igbá yìí. o tó gbà. ikú tí ó bá pa igbá èrú rẹ̀ ni ó pa èyí tí ó bá pa àwọn èrú rẹ̀ ni ó pa. ọ̀nà olókun ọ̀nà olókun òwú kókó tọ̀ràn yín òwú gbòǹgbò adíáfà ara àjàmọ́jẹ̀bi ara pagbẹ́ ní pagbẹ́ yàn ó jogba alẹ́ wọn láàárọ̀ jẹ̀bi olóhùn òní jẹ̀bi ǹjẹ́ nítorí kíni ó nítorí ẹ̀gbọ́n òṣàpànà ni jẹ́ bọ́ bá pa ni wọn ní baba mo dúpọ̀ hmm. òun àrà òní jẹ́ wọ́n jẹ̀bi wọn ó yà tó tó bẹ́ẹ̀ ìjà mi jò tí bá ṣe bá ń kẹ́rin ló bí mi ọ̀wá àràwé ẹni ọ̀wá ayé dáná. ìjà mi jò àjọpọ̀ bí orí òkè àkè àti lọ́mọ lóòkú gòkè àtàn. arípẹpẹ góògùn sí ọkọ ẹfún gbélé àṣàkẹ́ ọmọ ẹlẹ́sìn àṣà òjọkúnúgbà àwòdì òjèjọ àfàyàfà a sì ìṣẹ̀ràn àkújẹ ọ̀gá ìṣẹ̀ràn àpáta ọ̀pọ̀lọ́ ọ̀jọ̀ kọ̀ọ̀kan. ẹsẹ̀ rẹ méjèèjì kò ń lẹ̀ mọ́lẹ̀ mi tó dúró òun ò gbọ́dọ̀ yín sẹ̀. ọkùnrin ọmọláyà kí ló gbé mi tó tó bẹ́ẹ̀ kí ló gbé mi tó tó bẹ́ẹ̀ tó wọnú ilé wa tó wá gbé ní tó gbé lọ́yìí. mo ti mọ̀ pé tírin bá kanrin ọjẹ́ jáde ó ṣe ti àwọn ẹ̀dùn tó kó wáyé ó ṣe tì wọ́n sí mi kó jẹ́ kí n máa lọ. mo mọ̀ wípé o láǹfààní láti gbé kúrò láàrin. èmi bẹ́ẹ̀ ni mo sọ. ọwọ́ ajẹ́ ọjẹ́ ẹrù ti bàbá bàbá bàbá láàrẹ̀. ẹrù ti bàbá tiẹ̀ ni. ah tí bàbá tèmi ni ìlú bàbá tèmi ló ti jáde. ìwọ mọ ìtumọ̀ ìgbà tó gbé lọ́yìí. ṣáwo ṣáwo tó bá kọ́ mi ní fáwọn ọ̀dà nítorí igbá ńlá ló kọ́ mi nífá mo lọ sóde èkó ọ̀rúnmìlà kọ́ mi nífá mo sì lọ sóde làṣẹ̀ṣẹ̀ ọ̀pẹ ṣẹ̀gìṣẹ̀gì kọ́ mi nífá mo lọ sóde èrè mo gùn ọ́yá ṣáwò jẹ́ ń gbọ́. ó dáa nígbà òjò pọ̀ ṣẹ̀ṣẹ̀ tí ó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ náà ó pé kí lawọ ọlọ́fin. èmi ni wọ́n ń béèrè irú eléyìí lọ́wọ́ rẹ̀ mọ́túkáwo lawọ ọlọ́fin. ọ̀sán ọ̀rọ̀ lẹ́nu òjò kí lawọ Odùduwà. mọ́túkáwo kan náà náà lawọ wo sórí ewúrẹ́ tó túká wò ọdẹran àmúso àgùntàn túká wò ọdẹran àmúdèmọ́lẹ̀ àwọn wo ni wọ́n wá mọ̀ tó lè tu. ọgbọ́n bá a bá ṣe ń wí láyé ní gbọ́lódì ọ̀run ọgbà bí wọ́n bá ṣe ń fọ́ ní holẹ̀ lẹ́gbà ọ̀run gbà èyí tó gbé lọ́wọ́ yìí akurumajó ni. o lè gbé lọ ìwọ o lè gbé lọ èmi mo wí bẹ́ẹ̀ fún ọ. ọmọ pé àgárá olú lónídàámọ̀jẹ ni. òpinrin onídàámọ̀jẹ la wa. mi tó wo yóò léegun. bọ́ ọ bá tẹ̀ ẹ́ fúnra rẹ ó ti ro. àbí wọ́n bá wá lọ gbọ́n agbọ́n bẹ torótoró. níjọ́ àgbọn bá forí ṣògùn nílẹ̀ níwẹ̀wù ọ̀fọ̀. alápá dẹ̀dẹ̀ ọkọ lé agbede méjì ayé wọn ọ̀run ajibọdù ẹ̀sìn mi ni wọn ò gbọ́dọ̀ wẹdọ láàyìn. bẹlẹgẹdẹ bá ta yí kọká gbòǹgbò náà sì takùn gbọrọ jana. bíjì mẹ́rẹ̀ bá takùn bẹ́ẹ̀ àtọ̀ dórí igi kígi. ẹ ọdọ wọ ṣẹṣẹ ọlọgbẹ ìlọpa èyí wọ ìbò ọlẹgbẹ la. òfin náà mọ́lẹ́ lọ nílẹ̀ àmọ̀jẹ̀ yẹn. ọgbọ́n ìwọ mo ní kó filẹ̀. o lè gbé lọ. ẹrù ẹ kọ́. ẹrù rẹ kọ́ o lè rù. níwọ. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. wo bí òrìṣà òkè bá ń jóríṣà òkè lókè tí ẹbọra ń jẹ ẹbọra. wọ́n gbé igbá ìgbé. bọ́jọ́ báyìí jọjọ́ tó wù ú wọ̀n nílà oòrùn ò lè gbé lọ. eyín èmi bẹ́ẹ̀ ni mo bẹ́ẹ̀ ni mo wí fún. wọ́n wà jẹ́ kó ọmọ pé nínú gbogbo pọmọpọmọ tí ń bẹ ní ayé abuké lọ̀gá àgbà. oògùn ni mọ̀ ó ní ọ̀gá olóògùn Ah. filẹ̀. mi ò náà gbélé. àkúpọ̀ kú ní mọ̀kẹ́rẹ́ gbé tán lẹ́gàrà. filẹ̀ gbélé. mo ní kó filẹ̀. mo ní filẹ̀ filẹ̀. ọ ọ filẹ̀ filẹ̀. wo tiẹ̀ kọ́kọ́ dúró bì kan tiẹ̀ ná. wo mo ti wá ráàyè tiẹ̀ báyìí gbogbo ń tọ́ bá fẹ́ dà ní ìsìn ọ̀yá. mo sọ fún ọ pé o ní délé. èmi nígbà tí n bá délé tán n ó tún gbé igbá yìí n ó gbé délé. bọ́ọ̀ bá dẹrin n ó dẹ fún. níwọ. bọ́ọ̀ bá dẹ fún n ó dẹrin. ìwọ bẹ́ẹ̀ ni mo wí fún ọ. ìwọ wá wò ó wọ́n ní pátápátá báyìí lomi ìpòrò náà mhm. ọ̀pọ̀lọpọ̀ òjò nípòrò ọ̀gbẹ̀lẹ̀ mọ́nàmọ́ná ò gbọ́dọ̀ síjú ẹnì tí wọ́n pa kọ ìsọ̀rọ̀ ìsíjú olódùmarè ṣùṣù báyìí ní sọ̀rọ̀ ìṣú bàbá ní sọ̀rọ̀ bàrà ebè tí kúlùsọ bá kọ láàárọ̀ alẹ́ ní túká. bẹ́ẹ̀ni ẹ bá gbọ́n yẹn pípi iye inú rẹ̀ ọ sọ. ìwọ ọba lanu ooo. kiri èmi lọ fẹ́ ta lọ́fà. o ní lọ irọ́ ló pa. èmi mo wí bẹ́ẹ̀ fún ọ. àṣẹ níná fi mọ́kọ àṣẹ lòkété fi bálẹ̀ sọ̀rọ̀ ṣàgó ọ̀gbọ́dọ̀ kan òrógbó gbé ọfà rẹ síwájú. eléyìí èmi ìwọ ni ọba èmi mà ní irọ́ ló pa o tó bẹ́ẹ̀ fà ló tó bẹ́ẹ̀ kó. èmi mo wí bẹ́ẹ̀ fún ọ irọ́ ló pa. ìwọ ọfà imú mi o. ìjọba ibẹ̀ akitipadé àwọn wọn lé alára gbìmọ̀lẹ̀ àwọn wọn lóde ìgbésàmójú lówó ajífá fún Ọ̀rúnmìlà nígbà tí fáńsáwó lọ sí lágbàmọ́ra wọ́n ní tó ń torí rẹ̀ lọ wọn fún ọ. Ọ̀rúnmìlà ní tó bá ṣe bíi tèmi ni ó ní ẹ gbègbà yẹ ẹ rọ̀jú ẹ gbé wá fún mi torí ojú ni babaláwo rọ́ ti fi pe ewúrẹ́ sórí ifá ojú lọmọ lóòkú rọ́ ti fi pàgbó síbojì òkú ojú ńlẹ̀ sunsun rọ́ ti fi túṣọ ara rẹ̀ fún kùkùté kọ́nu họ́ ọ̀kan kì í rojú kó tó faṣọ ara rẹ̀ tọrọ àti ṣòkòtò àtẹ̀wù ńlẹjọ bọ́ fólúgbó àní iṣẹ́ mo fẹ́ gbé délùú mi ọyẹ bá ń gbé. ẹ ṣe ẹ ṣe o ẹ ṣé o Oòduà mo dúpẹ́ o bàbá mi mo dúpẹ́. àánú ojú òní jẹ́ àtọ́ bojú ìbẹ̀rù ẹjọ́ òní jẹ́ ẹjọ́ mẹ́jọ ń yà ìmúmùná tó bá fẹ́ kárí ìhùn làárí etí ọ̀bá fẹ́ kárí ìhùn ẹnìkan ìrí bí dàdà mìíràn bá lugi àfẹ́kọ̀ọ́ yá ẹgbẹ́ mi. egun ò ní wọlé ẹwọ ká lù abọ ọ̀nà sí bẹ̀ lọ́gbọ́n tí wọ́n wù yìí. káàlẹ̀ èwo ló dé. bàbá ètí jẹ́ èlé dẹ́dẹ́ ẹ̀ ń dé bàbá ah, èwo ló dé ọkọ rẹ wọn ti dogun ṣàkàṣàkà ti jáde. níbo. Ah, ogun délé. orí mi o ẹlẹ́dàá mi o ah, baálẹ̀ ní ilẹ̀ wa wọ́n ti fi gbàgbàgbà pẹ̀lú ogun délé báyìí. kí lẹ ìyẹ̀wò lè wá sí mbẹ̀. ogun délé ogun bóòlù ló ti jẹ́. baálẹ̀ ẹ̀yin ìlú ojú ti dójú ojú gun ojú ti pin ọ̀nà ti dórí àpáta ọ̀nà pòrúurú ìfun ah. mi ò pé mọ́ ìfun ah. mi ti ń já sínú. Ah, ẹ wo bí wọn ò ní sọ̀rọ̀ kan yìí fún yín láàrin nítorí gbogbo abẹ́ aṣọ mi ní ń gbóná gbogbo abẹ́ aṣọ yìí ní ń gbóná ó mú ooru púpọ̀ balẹ̀ ẹ má fẹ́ atẹ́gùn ọ̀ràn ẹ má fẹ́ atẹ́gùn ọ̀ràn. kí a ní lọ́rùn mi. ilẹ̀kẹ̀ ni balẹ̀ eh. ilẹ̀kẹ̀ ni kí là á ṣe kò sí ṣíṣe kò sáì ṣe ojú òpó lẹmọ yìí ń tọ ẹ wo bí ilẹ̀kùn ọ̀run sí ilẹ̀kùn ọ̀run sí. ògúndélé ògúndélé ògúndélé ògúndélé ògúndélé tó mọ̀ yámi yámi ò tí kú lábẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀mí sábà lé ẹ̀mí gbọ́dọ̀ sí yámi lẹ́nu ṣòlí tí n bá kúrò láàbẹ̀ fún ẹ̀ àbí bá kò ní tí bá wù ọtí mo ní sẹlẹ́yà wo ojú ẹ ó mọ̀. ẹ mo ti lẹ́ni tí ń fẹ́ tí mo sì ń sọ̀nà tẹ́sí mo ra ìyá mi ẹ dákun. gbọ́ ẹni tó ń fẹ́ tó fẹ́ mọ̀nà bá ṣe bá ṣe fẹ́ mọ̀ra ẹ̀ èlú ló gbà lọ́wọ́ ẹ̀nà sọ́yẹ tó bá gbàgbà tó bá gbàgbó pátápátá sọ fún kábíyèsí kábíyèsí ó dá padà kí ni tó gbà lọ́wọ́ ẹ̀ abọ́fọ́ ẹ nǹkan jẹ ni ṣó fún ẹ nǹkan jẹ ni adé mọ́lẹ́ ṣó fún ẹ nǹkan jẹ ni. ìgbà alẹ́ wa rèé o adúpẹ́ o. adúpẹ́ ah. o. adúpẹ́. òkú àlọ́bọ̀ ogun. kábíyèsí ọba láyé. òkú àlọ́bọ̀ ogun. kábíyèsí ọba láyé. Ah. kábíyèsí. sinmi hmm? ọ̀rẹ́ o. ẹ̀yin olóyè ọjà gbé igbá ńlọ òdì òòsà ó gbé síbùjókòó rẹ̀ kí lọ rè dórí òrìṣà kékeré. dídídí gbé lọ ọwọ́ ìfẹ́ nísà kékeré. rọra o rọra o. kábíyèsí ẹ jẹ́ kí n máa lọ rí. ó lè lọ bá ó lè lọ bá. ẹ̀yin ìlú mòye ọ̀tún hmm. òsì hmm, ìyálòde ẹ ṣètò hmm. káwọn onílù olúlù kí wọ́n bá kọ́kọ́kọ́ jó yípo òdú kábíyèsí wá fèsì ìlú máa ṣe lọ yé kábíyèsí èèwọ̀ òrìṣà ìlú ò tẹ̀lé mi lọ́jọ́ tòní ó ní nǹkan pàtàkì tí mò ń ṣe kí n tó wọlé. ẹ ṣáà jẹ́ kí n mọ bẹ́yẹ tèmi lọ. ọ̀dà bí nǹkan ètùtù kan ò fẹ́ sí ètùtù. ṣùgbọ́n olóyè ọ̀tún àdéhùn làdéhùn mm. ojú mi ojú yín o mm, mm. kábíyèsí ojú mi ojú. àfọkàn ah, ah, rẹ balẹ̀. àánú ojú òní já tọ́bojú ìbẹ̀rù ejò òní já jọmejò yá ìmúmúná tó bá fẹ́ kárí wọn là á rí èyí tí ò bá fẹ́ kárí wọn ẹnìkan kì í rí bí dàdàbìrì bá lugi àfẹ́kù. Ah, ọkọ ẹ làdá o. kábíyèsí hmm? ẹ sọ máa sìn ẹ jẹ́ akúnfàdúrà nǹkan ti dáa náà ni. ah oòdùà ọlọ́fin ọba àtàlábà sọ̀rùn àjàká jẹ́ngẹ́tì ẹlẹ́ẹ̀fúfú ọ̀fẹ́ rí ọ̀ràn yẹn olú orogbo ṣàngó lákàyè gbarumọlẹ̀ oyè ń dé. ògèdèǹgbé gbógun bóró lẹ̀jẹ̀sà akọ ẹrinlá aborípopo ayùkúyùkú àgbà àgùdù ẹ̀ mọ́ jòdó ayé ó gbé mi lọ. abo ní bá ń ṣe kí n kú kí n kú gírì gírì lẹsẹ̀ bọ̀ ọjà èmi wọn là olúwa rẹ̀ akọni bá ṣe kí n kú kí n kú gírì gírì lẹsẹ bọ ọjà èmi wọn là á sọ̀rọ̀ olúwa rẹ nítorí má gbẹ̀yìn má gbẹ̀yìn làgbádùn ọdọọdún ní sápó wọwé oṣooṣù ní ṣègò gbàwẹ̀ ah, ọ̀tá mi kọ́ ọmọ ké gbàjarè láì lẹ́nilé ẹ eh, ẹ ah, ṣe mí ìjọ mọ́ wa dodo. àṣẹ báyìí ni iná fi mọ́kọ́ àṣẹ lòkété fi balẹ̀ sọ̀rọ̀ takẹsẹ níṣẹ́ lọ́jọ́ òwú àṣẹ ọ̀ka ẹnu ọ̀ka ní gbé ṣàgó ọ̀gbọ́dọ̀ kọ́ ń orógbó òrìṣà ikọ̀ ń obi atare ikọ̀ ń eégún ọ̀rọ̀ tí òkété bá bá ilẹ̀ sọ nílẹ̀ gbọ́. alásà alásà alásà àṣàwọ̀jà bùnmi lásà mú ìwọ kì í bẹ́ẹ̀ gbùdùngbàdà ọ̀kànràngbàdà olówó orí agbadàngbàdà ọ̀nà tó tọ́ ń lóbìyà àjẹ́ ẹlẹ́nà ní bàbá rẹ̀ olú òkùnkùn ló bí olú òkìtì olú ọ̀fẹ́rẹ́ ló bí mi lọ́mọ èmi tí mo jí ní kùtùkùtù tí mo kókun ọ̀rọ̀ mi lọ gírí gírí gírí baálé ẹlẹ́ni mi látòdì ọ̀run wá bífin bá là má là olú ọ̀fẹ́rẹ́ ló bí mi lọ́mọ òtúyáyá òtúyáyá ilé awo báyìí là kó gìrì ẹsẹ̀ wọ̀ ọ̀yá o làhàn mi bí bàtà ṣe ké ní mẹ̀sí awo lótùfẹ̀ nítorí sàgbọ́ ìkọ̀ǹgó òrìṣà ìkọ̀ǹgó bíi atari ìkọ̀ǹgó eégún ọ̀rọ̀ tó kété bá bá ilẹ̀ sọ nílẹ̀ gbọ́ oṣù àgbọ́dọ̀ jọṣẹ àjẹ ìjọbọ adáǹṣe ìdí èdú àtúnṣọ àtàjẹ kan ọgbọ́dọ̀ péjọ kí wọn láwọn ojú oorun gọ ẹ la ìwo rì tí mo bá pè ọ ìwọ ọmọ mi tó ọba jẹ yòde wúrẹ jẹlẹjẹlẹ ọdàgùntàn jẹmọjẹmọ ọdà láàmù tí jẹlẹba ògiri aládé ogun o àkọ́kọ́ rẹ rèé o aládé ogun o ẹ̀kejì rèé o ọjà kọ tara sàṣàkọ jẹmi jẹmi ìlàkọsìmọgbà ọgbọ́dọ̀ gbẹkún ọmọ rẹ kọ mọ tàti wèrè kọ tara sàṣàkọ yá jẹmi aládé ogun o aládé ogun o bàbá rẹ ní perí rẹ o ń bọ̀ ń wo mo fẹ́ sọ ara mi di òrìṣà kúnlẹ̀ bọ̀ fún ọ lọ́jọ́kọ́jọ́ nígbàkúgbà lásìkò kásìkò tí wàhálà bá dé tí ìyọnu dé ẹ̀wọ̀n tí mo tọ̀ wá sílé ayé ọba lórí òrìṣà mi tó o bá ti ń fa ẹ̀wọ̀n yín tó o sì pè mí kíkankíkan wọ́n máa dán ọ lóhùn èmi mo sọ bẹ́ẹ̀ akọ́pá ní báyìí látàrí kọ́ndé àti panisawiri tilẹ̀kùn tiẹ̀ mọ̀pamọ̀pa nítorí pọ̀ kú ọdún mẹ́ta kan gbọ́dọ̀ lójú bára yẹ wíjọ́ agbésínú lẹ gbígbé àkòsínú lẹkùn kùn ẹ̀mú kan gbọ́dọ̀ múrin tì lágbẹ̀dẹ òṣèpẹ̀lẹ́ o èrògèlè ìdíyẹ̀kú awíwúnú orúkọ tí wọ́n pa àwọn ìyá àjẹ́ ikú atúmọ̀lọ́jà bí òjò èso ọ̀daràn ọmọ kú ẹbọ àná ebi tó pa lánàá oúnjẹ àjẹ yóò àjẹsẹ́kù ní èjẹ olúgbà ọgbàgbà agbanlọ́wọ́ ní orun nígbà tọwọ́ ọmọdé oní nígbà tọwọ́ àgbà bọmọdé bá sùn tọwọ́ rẹ̀ abọ́ bá gbà sùn tọwọ́ abọ́ àbá abọ́ àbá ní bọ́lọ́jà lọ́jú tí fífo wọn wọ́ rẹ̀ tọrọ ọ̀yà ẹ̀wọ̀n mi dà. ẹ <coughs> ṣe ọmọ ọwọ́ kan gbọ́dọ̀ kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ ikú lójú ẹsẹ̀. mo délé aláré mo bá gbogbo wọn bí wọn gbé ṣeré mo aláyọ̀ mo bá wọn bí wọn gbé yọ̀ mo délé àgbọnmìrègún mo bá wọn bí wọn gbé jà mo ní àgbọnmìrègún bò ń tèmi lọ́jọ́ tòní agbẹ́mìrègún ní àjàgbá yìí tágbé àjàgbá yìí tàlùkò bí Ṣàngó bá jà lóde yìí nígbà wọlé. wọn ìgbìmọ̀ dákú sí e ah! Ògúnwálé ti kú ó ti lọ. akọni lọ. lọ o. ó yára fi irú rẹ̀ nínú olúwa yìí mọ́. ọ̀dájú. ẹni kú ni tiẹ̀ gbé ṣé nígbà tí Ògúnwálé bá kú ní ìsinmi àwa ò ní jẹ fún ìgbárùn ní tiwa. bàbá ègùn ní ẹnu rẹ ló ti sọ pé ẹni tó kú ni tiẹ̀ gbé nígbà tí oògùn wálé wà láyé báyìí mọ́ ni wọ́n rẹ̀ mọ̀ ṣe rí. bàbá mi oògùn wálé tó bá dọ̀rùn ọ̀sán ń re ah, ah! bàbá mi o ikú tí bá ń fojú òwe ní pàápù ni ah! ògùn wọn ní bàbá mi bí o bá dọ̀rùn o sọ̀rùn rí mo mọ̀ pé kó akọni lọ́kù fanihun fanihun fanihun. ó ò bá lè mi ẹ̀wọ̀n ló dé o bá lè mi ká sọ̀rọ̀ bí. Ah! ẹ má kú ojú òpó dàrú èfìlìgbò jọ kú ẹnu sàásì ń sọ̀fọ̀. baálé mi ọ̀rọ̀ yìí tóbi tóbi káfọ̀ bẹ́ẹ̀ bù ú. ọkọ mi ọmọ olóhùn àpẹ̀rẹ̀ àtìgbà lọ́nà tó mọ̀ ewu yan ti dóhùn ó dọ̀tun mo rọ́pọ́n lájomi tó rẹ́ sí bẹ́wúrẹ́ bá wá sọnù lóhùn kán mọ̀ mu lọ́yìn ẹ̀yin kì í sẹgbẹ́ gbẹ̀rangbẹ̀ran àgùntàn bọ̀lọ̀jọ̀ ló bá sọnù lóhùn kán mọ̀ fi lọ́yìn ẹ̀yin kì í sẹgbẹ́ gbẹ̀rangbẹ̀ran adìrí òkòkò ló bá sọnù lóhùn kí wọ́n mọ̀ fi lọ́yìn bàbá tí mi ì sẹ́gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ ah. ọkọ mi. fanihu. o. mo ní àsìkò ti tó tí mo fẹ́ máa lọ sílùú bàbá tó bí lọ́mọ hmm. nítorí pé bàbá mi ò ti sílẹ̀ wọ̀ ah. bàbá mi sílẹ̀ wọ̀ àmì ara sọ mí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé akọni bàbá tó bí lọ́mọ wọ́n fi àmì hàn mí ikú akọni sì ni bàbá mi ló kú. Hmm ògúnbùnmi dà. ń bẹ́ nu lè. bá a fọ ògúnbùnmi bóde. Ah. torí àní sòsà lérò kí làbẹ̀làbẹ̀ ó mọ̀ mọ̀. ògúnbùnmi ògúnbùnmi. nígbà tí ó dìde pé yóò lọ gbé igbá àwúre wa ìgbà tó rọ̀ sí ni bó ti rí àwọn mọ̀lẹ́bí wọn wá dìde wọn wá jókòó àwọn aṣèpàdé wọn wá ní kí n béèrè fún ẹ̀tọ́ tí kábíyèsí wọn fún àbúrò mi. balógun àwọn mọ̀lẹ́bí ń jókòó pàfẹ́ gba ẹ̀tọ́ àbúrò yìí. bẹ́ẹ̀ni ẹsẹ ajẹ akọmọmọjú ti báyìí ẹkẹ náà délé yín ẹ lójú tì ní. àwítàwí ẹ náà ká dúdú ẹ ká bẹbẹ ẹ lẹwẹ àgbàǹkà àbúrò yín. ṣé n ti kàn lọ́rọ̀ yín nù. ṣé òkú labásàdé òní mọ̀lẹ́bí labásàdé òní àbókù tó ti kú. ṣé mà pé adé ikú ká dé yẹn nù. nígbà tó wá kú ilé ẹ̀tọ́ yìí tó bá di pé kábíyèsí bá gbé kalẹ̀ fún wa àwọn ọmọ rẹ̀ náà là á kó fún. balógun balógun lóòótọ́ la bá burú òyìn ṣàdéhùn àmọ́ ti kú àmọ́ sọ ọmọ rẹ̀ lábàṣàdéhùn ni ọmọ rẹ̀ kọ́ lábàṣàdéhùn bọ́ bá ṣe pé bá ń bẹ láyé gbogbo ẹ̀tọ́ tó bá yẹ ká ṣe á ṣe fún un. àbí wo ni ọ̀rọ̀ tí mẹ́ta ń tẹ̀. àbí èsì olúwa mi ọlọ́run jẹ́ ká ẹ pẹ́ fún wa ẹ má jẹ́ ká yan àwọn ìdílé yìí jẹ ah. ẹ̀tọ́ tó bá yẹ ká ṣe fún wọn ẹ jẹ́ ká ṣe fún àwọn ìdílé yìí ṣe bẹ́ẹ̀ gbọ́n rẹ̀ rèé ẹ̀tọ́ tó bá yẹ ká ṣe fún ẹ jẹ́ ká ṣe fẹ́ gbọ́n rẹ̀. ẹ náà gbọ́ wo wo ìyálòdì ọ̀rọ̀ kan o ah, ah, sì jó sọ̀rọ̀ sùn à hmm. ẹ máa ṣe kíríkẹ́ tó sọ̀rọ̀. ìyá mi mo jẹ́ o pé mo ti láfẹ̀sínà tí mo fẹ́ ó sì ti ń yọ lẹ́nu pé kí n wá mò ń bá yín ìgbà ọlọ́run sì ti gbèsè ẹ̀ dé bàbá Ògúnwálé tí kábíyèsí fẹ́ńfẹ́ ọlọ́run sì ti sọ pé kò ní rí bẹ́ẹ̀ mọ́ kí n fi yọ wọ́n o ọlọ́run sì yínú mi bẹ́ẹ̀ mo ṣe ní kí n mú wá kó wá rí yín nídàá náà adéfúnkẹ́ ọ̀rọ̀ rẹ yé mi jùbí tó fẹ́ sọ ọ́ dé lọ gan ṣùgbọ́n arákùnrin ẹ̀yìn délẹ̀ mo fẹ́ fi nǹkan kan yí o ìyìn ní kọ́ fọkànbalẹ̀ o ìyìn sì ni ọmọ fọkànbalẹ̀ ṣùgbọ́n kì í ṣèmi nìkan ni wọ́n gbọ́ torí yorùbá ní ẹyẹ ìfapá kan fò sọmọ pé mi kí mo bí adéfúnkẹ́ kábíyèsí ni. Eh, eh. yọ̀dà fún ọtí ọkọ̀ eh, n ó bá kábíyèsí sọ yìnyín ní ọ̀fọ̀kànbalẹ̀ pé ń bọ̀ bá yẹ wà á mọ́jọ́ o n ò sì ní ọmọ ọ̀fọ̀kànbalẹ̀ o ṣùgbọ́n gbà ń bá bá kábíyèsí sọ ohun tí kábíyèsí bá wí wọ́n jábọ̀ fóun wọ́n á jábọ̀ fóun. yọ̀dà fún yọ̀dà bó ṣe rí nù. ẹlẹ́dàá o táyà ní mọ̀ pé lónìí wọ́n mú wá sáfin ni ìbámu bọ̀n léwọ́ mi lọ bó ṣe kọ́ dé òun mọ ẹjọ́ tí kábíyèsí bàdá mi kí n kọ́ fi tẹ́ láyà báyìí kó la kó la. Ah! Ah, ẹgbọ́n mi olóye bó lẹ́sẹ̀ mọ̀ kó lọ́pọ̀ ọmọ ìyá mi. ilé mi mọ̀jọ kó sì ń olóye múdé balógun ọ̀pá. ọ̀tún ọ̀tún sẹ̀mí irú ìbéèrè wo ló ń béèrè o bóòlù sì mà gbóòlù lọ báyà ṣé yóò gbóòlù lọ báyà ni àwọn àgbà àyàn èèyàn pààyàn a sì mú ọmọ láyà lórí o ó sì ń pa ó sì wò sòsò ó pa ẹ̀dá ẹgbẹ́ rẹ ọmọ ìyálòde. wọ́n ṣe pààyàn wọ́n ṣe. lẹ́yìn tí mo rí. wọ́n ṣe wọ́n náà ti mú òfin ìlú wa pé ẹ̀mí tó bá pààyàn wọ́n á pa òun náà ni. ara ẹ̀ náà nù. ọ̀tún òsì ẹ ti mú inú bí mi èyí méjèèjì ẹ ti mú inú bí mi ẹ àṣetẹ̀ ìṣèbá ẹ ti fẹ́ máa kéwèé. kábíyèsí. Ah! aláàmúyẹ̀gbọ́ pààyàn hmm. ó sì mọ̀ pé òun pààyàn ẹ wò ó ṣé ẹ rí bó ti kọ́kọ́ wà ìrù rẹ̀ kọ́kọ́ mú mi ná ẹyin ìlú bòye ẹ wá mú báyìí ẹ mú lọ sí inú túbú ẹni mo ní káwọn ẹ̀sọ́ ó fìyà jẹ kí wọ́n kí wọ́n fìyà jẹ kẹ́mi ó kẹ́mi ó fi bọ́ra rẹ̀. mo gbé o ah, mo gbé o mo gbé o. ẹ gbà mí o ẹ gbà mí o. ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ kò tètè gbàgbé kankan yìí mi rárá àti rárá ẹ sọ fún mi pé lórí ọ̀rọ̀ lóyè ń bàbá mi kúlé lórí àti pé eh, bóyá ẹ̀gbọ́n wọn kankan ẹ wo ẹ là á yé mi torí ẹ là lọ́rọ̀ tá a bá là kì í yéèyàn. bẹ́ẹ̀ ni ọkọ mi ṣàdédé la jí láàárọ̀ bá a ṣe bó kú ọmọ ìyálóde níwájú níwájú òde ni ah, ìgbà táyì wí táyì fọ̀ èrò ti pọ̀ bíbá bí wọ́n ṣe mú bàbá rẹ̀ lọ túbú nu àtìgbà náà láti kò sí ọkọ mi. wọ́n rè é jù wọ́n sínú túbú. bẹ́ẹ̀ ni o ògùn ẹ ǹlẹ́ ń bí ẹ má wulẹ̀ ah, bàbá. ẹ wulẹ̀ bàbá. o. ẹ kú ọ̀rọ̀ èèyàn ẹ má wulẹ̀ o. ẹ kú ọ̀rọ̀ èèyàn ẹ ṣe ah, ẹkú àbẹ̀wò. ẹ káre o. ẹ má wulẹ̀ bàbá. ǹlẹ́ o. Ah. ǹlẹ́ o. ẹ ṣeun. o. ta ni mò ń wò yìí. bàbá èmi lálàbí ogun ọmọ ogun wálé. aládé ogun. bàbá. ìgbà wo lọ wọ̀lú. bí mo sì ń wọ̀lú gẹ́lẹ́ náà lẹ́rìí ọmọ ọlá ó ṣoríire ọmọ àbánà lóde òde léwí ọmọ aláìgbà dédélé tán tapo sẹlẹgbà alára ọ fọ̀rọ̀ gbogbo rò fẹsù ọdàrà ńlẹ wọn ní ṣe ajagun ta ló ń ṣe ká. bẹ́ẹ̀ ni bàbá èmi aládé ogun ẹkùn ta gírígbére níjà àjànà kú ní mímọ wọ̀nyí ti kọ bẹ́ẹ̀ ní ọrùn gbẹgbẹrẹ kú dábí tó wọrùn gbẹlẹ ọkọ yóò sinmi ogun lọ èmi náà ni bàbá. ẹ ṣe bíi tá a ṣáwá yìí da a ah, kò séwu bàbá eh? kò séwu. kí n jókòó ẹ jókòó kí n fẹ̀yìntì ọ̀kadì ẹ ọ̀rọ̀ ayé mi lóde ọ̀rọ̀ ti ẹ̀gbọ́n bàbá rẹ̀. ẹ wá wo tá a bá ti mú sàkọ̀tún tá a mú sàkòsì ìsàkùsà ló tún kù èmi ọwọ́ ọ̀tún kábíyèsí rè wọ́mi ọ̀rọ̀ táwọn kòkó ń bá ń sọ ṣàgó ní ń sọ mọ̀ hmm. ń sọ̀rọ̀ fún kábíyèsí ń ti ń gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ àmọ́ kò tí ì gbọ́ tán mi ìṣe ń rọ̀n dúdú mọ̀ ń rọ̀n gbígbóná abágbó oh. bí nípa ọ̀rọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ pé dá bàbá yìí lẹ̀ jẹ́ ọ máa lọ àmọ́ wọ́n yànjú ẹ̀ yọ́ sì gbà náà. bàbá ìbádá akẹ́rọ kábíyèsí ń tutù ká gbìyànjú káwọn dákun kan fi bàbá mi lẹ̀. fẹ́nu mi ọwọ́ mi tẹnu sẹ́ẹ̀ wọ́dà aya mi ń bọ̀. ìyá mi. ilé ìyá. ẹ ṣe bàbá mi ẹ ṣe àdúpẹ́ kó àyẹ̀wò ojú òní tì yín o. ndélé ọkùnrin ẹ wọ wa. abẹ ṣe o ẹ ra o ẹ ra mm. o ẹ o ẹ ṣe gan o. ọ̀rọ̀ tí wọ́n sọ ní fìtílà wọ́n yé sọ ní ojúmọ́mọ́. wọ́dà wọ́dà tẹ̀lé mi tẹ̀lé mi tẹ̀lé mi. aya mi. kábíyèsí bàbá ẹlẹ́mọ̀ mi ó ṣe sika mọ́mọ́ mi nítorí ẹni rí ò jẹni mímọ́ bẹ́ẹ̀ sì lẹni mímọ́ ò jẹni rí òun ló dífá fójú èyí tí ò mẹ́ni wò òjò bá mẹ́ni wò ní ìbámu ti kú oníṣègùn bẹ́ẹ̀ sì ní ìbámu ti kú lọ́yà mọ́ èmi láládé ogun ẹ̀kọ́ tá gbèrè yà ọmọ ògùn wọlé èyí tó dúró ògùn lókè náà ni. ohun tí mo bá wá kábíyèsí àtẹ̀yìn olóyè ní pé àyẹ̀dẹ́mọdé mo gbọ́ pé wọ́n ní ẹ̀gbọ́n bàbá mi bẹ́ẹ̀ nu túbú ẹ dákun ẹ dábàá fi ìdí nù mo fẹ́ bá wọn ní gbólóhùn ètò ń bá wọ́n ṣàfihàn báyìí. ó tọ́ bàbá rẹ̀ ṣé wọn sọ tó pé bàbá rẹ̀ dé inú túbú ni. mo gbọ́ wọn ní wọn pààyàn ó sì dá mi lójú pé ẹ̀gbọ́n bàbá mi ò ní pààyàn láyé. ọgbà àyàn ẹ má ṣe pààyàn wọn á pa níbi tí ó kù sí lóde. ọgọ olóye. ẹ wo ọ̀dà sakata paraba yìí láàfin tọ́ tó bá ti ń fa jọ rẹ̀ ní odidi nǹkan mẹ́nu kọ́sáyé. sáyé nù kọ́sáyé kò sáyé. kò sáyé sábà. fi inú túbú ẹni ò sáàyè láti rí ẹ̀gbọ́n tó bí lọ́mọ bẹ́ẹ̀ ni o ọ̀dà kù mo rí iná o wọ́n lẹ́ o. lábẹ́ ah. sí àtẹ̀yẹ lóye mo kì í yín o ẹ dákun ní kẹlọ́pẹ́ gbà láyè ẹ̀jẹ̀ rí ẹ̀gbọ́n bàbá mi ní túbú náà kò sí jù bẹ́ẹ̀. olúwa mi bí ìbá ti wí lákọ̀ọ́kọ́ ìníṣẹ̀ ń wí ní èyí. òyò yẹ kí mú síwájú kọ́lọ́ọ̀dì àmú kẹ́yìn. èyí ọ̀yẹ́ mú síwájú ẹ ẹ mú kẹ́yìn. mi náà sọ bẹ́ẹ̀. ẹ jẹ́ àjò rè kó rí. bẹ́ẹ̀ ni olúwa sáré. kí ló dé rí àbí èsì o. àbáwo kọ́ ọ yọjú sí kọ́ ọ sì padà ẹ̀yìn ni o. kíá. bọ̀ bá pẹ́ gángan iná ò gbé ọ kílẹ̀ bàbá mi bàbá mi o èmi aládé ogun ni aládé ogun bàbá mi ọmọ ogun wálé akọni ọkùnrin ogun.

arìpọ́mọ̀ ti kú bàbá kí lẹ̀ ń dánwò yìí yóò fẹ́ mọ ẹ ẹ pariwo lé lórí o gbogbo ayé ọmọ ń tẹ́ ṣe o tẹ́tí gbọ́ ó yẹ gbẹgbẹgbẹ dé o. ẹyin wo. ẹ dákun bàbá ń kọ́. à ń bọ̀ o. sí ò sí o. kọ̀sá burú ẹ pé wàá bóde. báyọ̀ mi. ẹ̀rẹ́ o. àwa ni bàbá ẹ bóde. fúláàgì òru. bàbá àwa kan kọjá lọ ní o ẹ̀wọ̀n tá a bá ní gbàgede. Ah, ẹ gbà mí. ẹ dúró náà òfin ni àbáláyé ah. ṣé àwa lè ń tàbí ah. yẹ ká bí ilé rẹ pé kí rè é. bàbá ẹ wá gbọ́ o ìtẹ́ ẹ̀sẹ̀ tílé ti jó òní ni gbogbo aládùúgbò gbọ́ gbọ́ pé kí ni. ẹ̀sẹ̀ mọ́ lè yí olè wá ń kó lóko abẹ́kọ̀ọ́. àgbà wà á yọ àdúgbò. ẹ má ṣe báwọn bí ti bò ń lọ́wọ́ wò lẹ́sẹ̀ ọba òkìkí ẹnu rẹ. olóyè kan wọlé. ọ̀tún ọpẹ́ àṣà ọpẹ́ kò bẹ́ẹ̀ rí o ọ̀nà ló jìn. wọ́n ní ọmọ òbí ilé àbí jẹ́ wọn lọ́wọ́ ṣé lọ́wọ́ ṣe. ọ̀nà ajá ẹ̀ mà kéwèé pọ̀ o. lẹ̀ bàbá mi. ẹni o mú lọ. kábíyèsí ọba mo rí gẹ́gẹ́ bí ẹ ṣe ṣe ẹ̀gbọ́n bàbá tó bí lọ́mọ mo rí pé wọ́n ti náwó sì ti fọ́ ojú rẹ̀ méjèèjì ẹ wá gbọ́ o ẹ dákun omi ò ní gbà òkùnkùn gba ẹ̀yìn tó bá sì gba ẹ̀yìn kò ní gbà sọ́sọ́ mo fún yín ní wákàtí kan péré kẹ́ ẹ fi ránṣẹ́ sí mi nílé mi àbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ìlú yóò ní ojúmọ́ bẹ́ẹ̀ ni ìlú ò ní ráyè ẹ kò ní kébi ikú bẹ́ẹ̀ sì lẹ́yẹ ò ní kébi ẹyẹ èmi aládẹ́gun mo sọ bẹ́ẹ̀ ẹ kùtà gígbé ní ẹja àjànà kú ní mímú wẹ̀yìn tí kò bẹ́ẹ̀ ní ọ̀run nù gbẹgbẹ́lu kú náà bí tó wọ̀n nù gbẹ́lẹ́ kò yóò sùn mí kú lọ ọmọ akọni ní mi tí mo jí tí mo múra kúlékúlé bẹ́ẹ̀ ni ọmọ wòlípẹ́ ní mi tí mo jí tí mo dà rán ìdàbúrà fún ọ lọ ẹgbẹ́ náà tún fẹ́ èmi aládẹ́gun ni mo sá kékeré mo ní bóyá mi yí mẹ́tú ọ̀rọ̀ méjì gbẹ́mọ̀ jìgì tá mánu yí mánu ló tó fẹ́ wákàtí kan mo fún yín o kẹ́ ẹ wá ń bá mi ní. ọ̀rọ̀ tó wà lẹ́yìn. tó jẹ́ wọ́n fi hàn wọ́n pàápàá jùlọ olú èèyàn tó jẹ́ kó yé mi pé kábíyèsí ọba àlú yìí ọ̀rọ̀ làgídí ọ̀gbádùn wákàtí kan tún bẹ̀rẹ̀ ó sì ti lé gbéra sókè àwọn ẹ̀ṣọ́ ẹ̀dá níbo wọ́n wà àwọn ẹ̀ṣọ́ ẹ̀bọ wọ́n wà. ó bàbá. ìjàpá. bàbá. kúlọ̀ lè kúlẹ̀. kúlọ̀ lè kú ń bẹ lágbára bàbá. kí ni ṣe fún àwọn ẹrú lóúnjẹ. ẹ wá rí i ní kankankankan mo fẹ́ kí ẹgbẹ́ yìí mẹ́tẹ̀ẹ̀ta ẹ wọ adéfúkẹ́ ọmọ balùwẹ̀ fún mi mo fẹ́ òkú ẹ rí ayé rẹ mo fẹ́ rí ẹ gbọ́ bẹ́ẹ̀ dáhùn. àti gbọ́ bàbá. bàbá gbé lálẹ́ bóyá ẹ kúra mi sùn. lọ́dún bá kẹ́ ẹ gbé rí wọ́n fara mi àwọn bébí tí ẹ jẹ́ wọ́n jẹ́ káwọn aráàlú yóò dá mi mọ́ àgbájú lọ. Bye. gbajúmọ̀ tù àtòkù àtàyè rẹ̀ pátá kàdé ẹ dákun wọ́n jà ń lé kejì èwo ti yín bẹ́ẹ̀ o olórí ẹjẹ ń dáná sún. olórí ẹjẹ dání bàbá adiyín àti pétalẹ tó rẹ yìí. bọ́ọ̀dù wí sí bàbá ní kí n wọ sí ẹ wọ́n bẹ̀ kí wọ́n dáná ọ̀rọ̀ fún ọ yá ni àmọ́ n ò wá ní fi ọwọ́ ra mi pa ọ́ bí ọ̀sẹ̀ pé kí n jẹ́ kó mọ̀ pé àwọn tí mo kọ́ ti ra wọn fi ọwọ́ ara wọn fi ìyà jẹ ọ́. ọ̀kadà àbíjà ṣàlá yìí. ilẹ̀ mọ̀ gbẹ ilẹ̀ mọ̀ gbẹ ẹnìkan balẹ̀ múlẹ̀ kílọ̀ tó dání ilẹ̀ mọ̀ gbì ọ́ lónìí. agbègbè ni mo lọ́pàá bẹ́ẹ̀ ni akíta yìí lọ́pàá ẹ wọ níta mo ti dẹ́nu ọ̀tọ̀ lọ́gbọ́n kan mo gba títí lọ́jọ́ ọ̀nà àti tí mi ò tẹ́gbà létí mo pàdé sìkìrì lọ́nà sìkìrì mi ò tẹ́gbà ní kò jẹ́jà ní kùkù láyà mọ́ ọwọ́ kókó la fi wọ́gi. ọkọ ẹ àpègbó ńlá igbó ńlá ò létí àpè òkè gbogbo òkè gbogbo òkò ọwọ́ ọlọ́wọ́ lọmọ tó tó ń fi ẹ̀yin ara yín ni ẹ máa bára yín wí ẹ̀yin ara. ọjọ́ mẹ́ta lọ síbi kan kẹ́nìkan náà wàá gbójú òǹgbóyà kó mú méjì balẹ̀ nu wọn ah! kò sí tó jọ wọ́n fara mi hàn wọ́n èmi alára ikú fún alára mi ah! èmi ọmọ onímọ̀ àtọ́nà lórí alágogo dẹ àsìgbà náà máa tó mu èmi ọmọ ìwúrọ̀ burúkú ẹ tó bá sọ̀rọ̀ tó mu wọn ní ẹ má fi lọ mí ẹ bàbá wa ẹsẹ bẹ gbẹrẹ gbẹrẹ àgùntàn lọ́jọ́ ẹ tó bá sọ̀rọ̀ lọ́mù wọn ní ẹ má fi lọ mí ẹ bàbá tó ẹsẹ bẹ gbẹrẹ adìyẹ kúkú ètò bá sọ wọn mo ní ẹ má fi lò mí ẹ má bàa kún ẹsẹ̀ gbẹgbẹrẹ gbẹrẹ mo di àwọn ọmọ ọmọ ètò bá nù lọ́mù ẹ má lẹ́sẹ̀ wa ẹlẹ́sìn ni ẹ lọ́wọ́ àwọn ìbáyà asọ́fọ̀sẹ̀ báyà o ẹsẹ̀ ní gbọ́dọ̀ ọ̀nà ọ̀rìṣà àbílú o ọjọ́ tí a bá pé wúlẹ́wúlẹ́ ọjọ́ tí a bá pé òrùn lòrò dáhùn ó sì sẹ̀ báyìí wọ́dà dáhùn lóhùn wọ́dà ọ̀kadà fún ọ ó sì ṣẹ̀ báyẹ́ ẹ mọ kékeré ọ mo kékeré ní méje mẹ́jọ ó sì dá mi lóhùn ọba ní iná yá onímọ̀dé àgbọ̀n ìwọ́dà ó yà máa síbẹ̀ máa síbẹ̀ ẹ̀ ẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ mọ́nùmọ́nù kẹ̀kẹ́ sí dúdú ẹjọ́ pa wọn ọ̀gẹ̀dẹ̀ kìí sí dúdú lẹ́kìmọ́ni orí gbogbo ẹ̀kẹ́ bá tutù wẹ́jọ́ òkú tó bá ti kù kì í bá láì. ewu amúnimáyè wọn ò máyà wọn tàmí lọ. akígbe wúrẹ́wúrẹ́ yẹlẹ́ akígbe ìjímẹ̀rẹ̀ ìjímẹ̀rẹ̀ ẹ̀kọ́ ojú ọ̀nà ẹ̀kọ́ fojú kọ́nà padà tó dànù wọn nù rẹ̀ yọ. bọ́ńsàbílù bọ́ńsàbílù o wá wo gbogbo ìgbà ayé ìbàjẹ́ jẹ lọ gbogbo ẹnikẹ́ni tó lọ sí wọn bí ọ̀sẹ̀ ṣe sojú pípa ní ọ̀sẹ̀ mọ́ ó dìgbà yọ̀ọ̀dà fún ọ wọn ò mọ̀ mí lù ú nì mọ̀ mí èmi ọmọ alágbèsà wíwọ ọmọ alágbàtà dé ọgbàrá bọ́ bá gun wò lókè sà èmi ọmọ ọlọ́run ọ̀dẹ ojú gbẹ́dẹ́ ojú ẹ̀ bá tètè bá tẹ̀sán lọ́ra èmi ẹ̀ pa ọ̀kẹ́ ká amálẹ̀sẹ̀ bí èmi mọ̀ sẹ̀ báyé ó yá máa bá máa bára ẹni bá lókè láti ẹ̀ láti ẹ̀ ajáde kúrò lọ ẹ̀ tí kò bẹ́ẹ̀ nù gbẹ̀rẹ̀ kúrò ọmọ akọni níbi tí mo jí tí mo ń lọ kúrò

sí wọn nugbó ewúrẹ́ ìwọ́dà ẹ gbé lọ. ọsẹ o bí a bá ké gidigbó arúgbó wa gbá bàbá sọ kígbó ti ju àgbàlọ́ náà ọmọ aráyà máa pa kánni kése aráyà kan nígbà ẹlẹgẹ mọ kó má dé rọrùn bẹ́ẹ̀ lè rọrùn nígbàgbé kó ikú bá pọ̀ rẹ̀ lẹ́kùn. ó sì máyé ọsẹ o ojú nígbà náà rí ẹsẹ̀ nígbà náà rà aṣọ fún báyìí nígbà náà wò ojú ọba fọrí lọ rí gùn ó dájú ẹ bá bọ̀ bìjẹ́ báyìí nídàálẹ̀ ọjọ́ tí obìnrin bá fojú kéńdà rẹ̀ báyìí ní fún lásán ọsẹ o láti ìl ẹgbà àfi kí báyìí ọmọdún máa bẹ̀rẹ̀ nínú báàgì. ẹ mọ wọlé o ah, ọmọ ọba dé fúnkẹ́ bó lẹ ṣe rìn yín bó lẹ ṣe rìn kí ló dé èmi ló dé lẹ fi sápò lé. ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ bàbá ẹlẹ́ẹ̀bá máa dúpẹ́ lọ́wọ́ bàbá àwọn àtọ́gbọ́n bàbá o ẹ bàbá Hmm, ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká sì dúpẹ́ lọ́wọ́ elédùà torí àwọn ajínigbé wọn ti gbé ọmọ yìí. ọlọ́run ló wá fi mí ṣe kòǹgẹ́ ìdí nìyí tọ́lọ́run pé a rí ìgbà alẹ̀ ńgbọ̀ wá jẹ́ ọmọ kábíyèsí ìlú wa lọ́jẹ́ mu wa. ẹ Ifálérè ó yá ó yá dáfá fáwọn olóyè. ìwájú eh, ọpọ́n àwọn oníṣe ẹ̀yìn ọpọ́n àwọn oníṣe olùmúlọ̀tún olùkànràn lòsì àárín ọpọ́n ìta ọ̀run eh, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore tọmọ aráyé ń pè lálápòkà orí ẹ̀ la ti ń da orí ẹ̀ la ti ń tẹ̀ bó bá ṣe rí ni kò wí tó jáde nínú odù yìí òun ni ọ̀sá ìwòrì. ọ̀sá ìwòrì ẹ̀yin olóyè ifá ńlá ni ifá yín yìí o. ṣé wọ́n ti sún àmùmẹ́yìn ni. ẹ má mà bínú o bárẹ̀mú náà ni òpọn mi lé. àrẹ̀mú ò mi lé. àrẹ̀mú ni òpọn mi lé o. jọ́dọ̀ kí ni iṣẹ́ tiẹ̀ gan-an lé gan. mo ní bó bá dìrọ̀lẹ́ òun ó ròdù àbí bọ́ àwa ni ẹ dákun ẹ ní sùúrù o. tábàdì ọ̀lẹ́ mi lórí omi láàánú ti ṣe wọ́n dáa báyìí. lórí òjèké. Ah, ọmọkùnrin aládé ogun. bọ̀ awodífá awóníkárì ibẹ̀ mo sì ti pàrókò sí i. ẹ ti bẹ̀. Ah, ah, mo ti pàrókò ránṣẹ́ sí i ìlú ti pàrókò ránṣẹ́ àbí àwọn olóyè ọ̀dọ́dọ̀ rẹ ni. ẹ ẹ bó mo ti fẹ́ mọ̀ kábíyèsí mi ò mọ̀ kí ni ọwà akóde tí ó àbí irú inú burúkú òní wá ń bí ti fi ń balẹ̀ bàbá rẹ̀ jẹ́. ó ti wo gbogbo ẹ̀wò kábíyèsí ọ̀rọ̀ yóò rẹ gbogbo tútù bẹ́ẹ̀mi ṣe ń sọ yìí o ìgboro àárín ìlú ò ẹ ọ dà bá rí bẹ́ẹ̀ bá ń gbà àwọn ẹ̀ṣọ́ wá kí wọ́n wá bá wọn àwọn olóyè kan ní tó bá fà á tó bá yẹ wọn ò tí wọn ò tí rèé bẹ́ẹ̀ wọn ti máa lọ àbí wọn èdè bẹ́ẹ̀ ni. ẹ lọ pa àwọn ẹ̀sọ́ wá. ẹ jẹ́ lọ pa àwọn ẹ̀sọ́ wá kẹ́ni mú káwọn olóyè yọjú sí i. aládé ogun. bàbá kí la tún ṣe. ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì la sọ bọ́mọ yẹn mọ̀ ọmọ yẹn ti tù owó ọjà. mo bí olóyè tó rọ wá bá mi tó sọ fún mi pé. màdé ìwọ́dà wọ́dà wọ́dà wọ́dà. mo tẹ̀lé ìmọ̀ ọ̀ka rẹ̀. ọmọ tí mo ní ká yẹra kù mú ilé. obìnrin lóbìnrin ọmọ jẹ. bẹ́ẹ̀ ni bàbá. n ò fẹ́ sọ̀rọ̀ lójú àwọn obìnrin. mo jẹ́rìí ìyá mi àlàkí òkú ọmọ olódóde ó ti dọkùnrin gbà tí èkó láyé bí ọkùnrin ní hùwà àmọ́ àwọn ọmọ wọn ìwẹ́ obìnrin lóbìnrin ọmọ jẹ́ ẹ ṣé orí kábíyèsí wa mo fura sí pé kò fẹ́ gbọ́ kò fẹ́ gbà ó ní kinní kan gidi wọn pè bóyá wọn bímọ ni o bóyá délé ayé lọ́kọ́ ni o ṣé kò sí àtẹ̀yìn ẹ̀kọ́ ọgbọ́n ò ní tán láyé ká wà lọ sọ́run tọ́ba kọ̀ tí ò fi ẹ̀gbọ́n bàbá rẹ̀ lẹ̀ á wà á ṣe kinní kan òun náà ní ọmọbìnrin kan ojú kan ẹ̀kọ́ ojú kẹrin ni. léèyàn kábíyèsí. ayayaya kì í fẹ́ kọ́ mọ wọn yá ọ ní níṣẹ́jú àyà. ọ̀rọ̀ mi ò yọ. mò ń gbàdúrà yín bàbá. èmi ò tún lọ òun ò tún rọ òun fi ọkùnrin ilé o tó bá ní òun ṣe bẹ́ẹ̀ ọ wà á dẹ àwọn ọmọ ogun rẹ ó ní wọn lọ jí ọmọ rẹ gbé a wà á gbé pamọ́ a wà á ṣe ní bá dé bá dà ń lóògùn nù máa fọ́ lẹ́yìn. Oh ènìyàn burúkú ló lóye yìí o. àmọ́ aládé ogun kábíyèsí nígbà tí wọ́n ní ká pàrokò tá a pàrokò sí ọ pé ká bẹ̀ ọ́ tá a sì bẹ̀bẹ̀. ọ̀tún ọ̀hún kan náà ṣoṣooṣo ńgbà tí bàbá rẹ̀ lọ. ìgbà àwúre tí bàbá rẹ̀ lọ gbé wá àti gbogbo orú àdéhùn tá a ṣe fún un. ọ̀tún náà lọ́wọ́ á bẹ̀ mí náà. ó mọ̀ pé ni ó dènà fún ni kẹ́rù ọkùnrin ni. bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ mi yé mi bóun bá lọ ṣe rúùmù tó tóbi tó bá wọn kódà bá bá yọ̀ǹda gbogbo òlu gan fún un sóhun olójú. kábíyèsí àlẹ́ yọ̀ǹda gbogbo òlu fún un kí alẹ̀ ń wí inú òlu náà ní ń gbé kò lóko kò lódò ẹ̀yin ọgbọ́yù. kẹ́lẹ́ kan wá ní o kábíyèsí tèmi bá yọ̀ǹda ara mi jọ́nà ẹ̀rín jẹ́ lọ ni ṣé mi ò ṣiṣẹ́ fún luis wọ́n gbà kankan ọ̀hún ni kò wọn hmm. fi tàkà fún gbọ́dọ̀ dánwò ṣùgbọ́n ẹ̀rín àmọ́ èmi ò ní yọ̀ǹda rẹ kọ́ ọ lọ wíwọ náà mọ̀ pé aṣọ tó bá kángun sí eégún ńlá pè ń jẹ̀pẹ̀ ká lọ ń ṣe lọ́wọ́ yìí ọ gbọ́dọ̀ mọ́ súnmọ́ mi lóòrèkóòrè kí n máa gbàmọ̀ràn kí n máa gbọ́rọ̀ gidi àtàtà lẹ́nu rẹ àmọ́ ọ̀gbọ́ bí àmọ́ kí là wà ti ṣe. kábíyèsí à ń pàna oko náà dà kò rí bẹ́ẹ̀ ní bá ṣe nǹkan mí ìjọ mi àá máa di fún un ah, ló ti jẹ́nu kábíyèsí ẹ sọ yìí fún wa kábíyèsí láti. kábíyèsí ọba adéròjú tìlú ayé gba jẹ́jẹ́ kádé ó pẹ́ lórí kásì ó sì pẹ́ lẹ́nu kánú kése. ẹ wá rí i nígbà tó wá rí báyìí aṣọ ọ̀bọ ọmọ yẹn wà ọmọ yẹn ti là òwò ọjà n ò lè padà bá igbe láàrin ìlú yìí mọ́. èyí ló mú mi bínú. mo gbéra mo lọ sí ojú orí bàbá mi bàbá mi jẹ́ kó yé mi pé òun kì í ṣe ọmọ bíbí inú ìlú yìí ogun lòún jà dé inú ìlú ayégbà jẹ́jẹ́ ó ní ọmọ bíbí ìlú òmùaran ni òun ṣe. kábíyèsí nígbà tó fi èjì kẹta mo gbéra mo rẹ̀ ìlú òmùaran. kọ́nà òun ló mọ̀ràn kó já mi ní òun tó fọjá bá pé egun légún ọjọ́ tá a bá pèrò ní ìrò dáà ọjọ́ tá a bí a máa bá pe ọmọ ẹ̀ ní òwò òwò òwò báwa ni ó yá ọ̀nà là àkọ́bí olùmọ̀tọ́ mo fẹ́ wọlé nílẹ̀ tí a wo tuntun. iṣẹ́ tòní tí ń bá ti bè bíi ìtàná ni ọjọ́ o. aládé ogun. bàbá. aládé ogun. bàbá mo jẹ́. aládé ogun ọmọ ọmọ mi aládé ogun ọmọ ogun wálé. bàbá yóò yí ọ kò yá lẹ́nu kì í dín retí rẹ ti pẹ́ gbogbo ń tó ṣẹlẹ̀ sí ọ pátá kò sí ètí mi ò máa ń bẹ sọ́ọ̀bà pé bí ẹja ńlá bá forí sọbú ẹja sì rílẹ̀ omi kódà ń bi tí ò yí ọ dé tí bàbá rẹ ò ṣàlàyé fún ọ dé èmi màá jù bẹ́ẹ̀ lọ ọ gbọ́ mi. mò ń gbọ́ bàbá mi. <laughs> ọ̀rí gbogbo ìrìn àjò ẹ pátá gbogbo òrìn rẹ tó ti rìn pátá kò sí ìdí ìdí rí gbogbo bó o ṣe lọ síbi ibojì bàbá rẹ gbogbo ẹ pátá ni mo rí ọ di dí gbogbo tí bàbá rẹ sọ fún ọ kékeré ni èyí tí ò jí ọ mọ̀ èmi ò jí ọ mọ̀ bẹ́ẹ̀ ni mo sọ bó ti rí bàbá mi ọ̀kan rí ọ̀rọ̀ ti ń bẹ́ẹ̀ lẹ́yìn. ndi oye ǹjẹ́ kí púpọ̀ nù rẹ oyè ọ ọgbọ́n mi akálá ọmọ alẹ́ ìjìwòrò aya ọba ọmọ ilé Ifẹ̀ ọmọ Ògún ọmọ àjíkí òrífẹ̀fẹ̀ awolé Ifẹ̀ abódídẹrẹ́ dáwọ̀ ọ̀gán àjẹlódẹ̀bìsí ẹ̀ ló fẹ́ yin adìẹ kẹ́ agbẹ́dẹ́ ńlá yayaya yóò dáa fún yín. àṣẹ bàbá àṣẹ bàbá. bọ́sẹ̀ mi máa rojú ah! ẹ̀. wọ́n ní àìfomi gbígbóná bọ ogún àìfobi ajé òpá bọ̀rìṣà. bẹ́ẹ̀ni. iná títaná poṣó bá tàn ẹnu ara ẹ̀ ni ó fi pa. òrìṣà tí Ṣàngó ọba lè nà ṣe é mọ̀ péré ló lè sá ọ̀gá yín mo fẹ́ gbéṣẹ́ ìfún o àmọ́ kò sí nílé ẹ mọ̀ pé yẹn náà ti ń bá mi ṣiṣẹ́ ọjọ́ pẹ́. bẹ́ẹ̀ ni bàbá. ṣé ìwọ ò lè ṣiṣẹ́ báyìí. Ah! bàbá kókókó lára tá a lè. ìdínwó bíi náà fìtílà yìí. ẹ mọ̀ pé òrìṣà tí Ṣàngó ọba lè nà eré ló lè sá ọ̀tún ní bá yín sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni bàbá. ẹ mọ ọmọ ìyálóde àbẹ́ mọ. bàbá ìwo nu wọn. Ah, ọmọ mélòó ìyálóde bí. ah baba wọn tó mẹ́ta. ọmọ rẹ̀ tó mẹ́ta. bẹ́ẹ̀ baba bàbá. bẹ́ẹ̀ ni bàbá. èyí tọ́wọ́ yín bá tẹ̀ nù ẹ̀ ìbá àṣọkùnrin ìbá àṣọbìnrin. ah baba kò yé ni ah, ah baba kódà níbi tẹ́ ẹ̀ rán wa dé àá ṣe jù bẹ́ẹ̀ lọ bàbá ẹ fi ọkàn balẹ̀ bàbá kò sábúrú. ó ti yé yín. bẹ́ẹ̀ ni. obìnrin ò gbó tẹ́ ẹ bá lè ṣiṣẹ́ òun dáadáa ṣé àmọ̀ pé mo ti ṣèlérí ọ̀kan fún yín tẹ́lẹ̀ yóò wà tó gbó ẹ ti gbọ́. bẹ́ẹ̀ni bàbá. àfira. ó dà bàbá. àfira. ibi mi ò tán ni àrò tó bá tutù nìkan ládìẹ lè yí sí àrò tèmi gbóná girigiri ni. bàbá mi ó mà ṣe o. èmi ló adì rí. bàbá olóògbé hmm. èyí ṣe mí kàyéfì. yóò sì ọ ní mọ̀mẹ́ńkì kì í ṣe jó bàbá rẹ. bẹ́ẹ̀ ni kì í sì ṣẹjọ́ kábíyèsí eku tó dá yìí lẹ̀ ní jẹ́dá torí ẹ ló jẹ́ ń jẹ́ ọ́ríyan àánú ọ̀ wá gbọ́ mi. mo ọ̀ wá lọ múra ogun ńlá kan ń bọ̀ ọ̀gbọ́n dùgbẹ̀dùgbẹ̀ tí ń mì lókè tí mò ń wè tó bá ìjábọ̀ a máa kó bá ti lé toko tó bá sì dé kò wá sọ́gbọ́n rẹ o. Ah ogun ọ̀hún ó ṣẹlẹ̀. láti bo ló ti wá bàbá bàbá mi. Ah, wọ́n ti di eléyìí dandan sì ni kó ṣẹlẹ̀ ah. wọ́n ti dì wọ́n ti kún wọ́n ti pa ọ̀gbọ́ àmọ́ òun ó ràn ọ́ lọ. ẹ mi wọ́dà. Ah. <laughs> ọ̀rí àdógbò yìí. ẹ bàbá mi. ẹyin. ó ní mo fi jagun láti Ifẹ̀ tí mo ìwo ìlú òmù yìí. ẹ ṣeun bàbá mi gbọ́. mò ń gbọ́. ó ń gbẹ. ó kàre. ẹ ṣeun dúpẹ́ ẹ ṣeun aládé ọgbọ́n ẹ̀kúta gírí gbéra ẹni jà. àjànàkú ní mímọ̀ ẹ̀tì kò bẹ́ẹ̀ lọ́rùn nù gbẹgbẹ̀rẹ̀kú dàbí tó wù àná ni ògbélẹ̀ kò yóò sì ní ogun lọ. Ah, èmi aládégun tí mo sáré wọn gbóyà mi mẹ́tu ọ̀rọ̀ méjì gbọ́mọ̀ jìtá ọmọ nìyí mànú lọ́tún fẹ̀. <laughs> Ah, bàbá mi hmm? ẹ ṣeun dúpẹ́ ìlọ́yà ìmọ̀dé àpòrò ó dìgbà. àyín lọ àyúbọ̀ lọ́wọ́ yẹnu ṣe ń lọ ìkọ́kẹ́ ìkọ́bálá ìkọ́ òní ìkó kan ò ní kó ìkónà burúkú ò ní kó ọ máa lọ ọmọ yìí. ẹ ṣeun bàbá mi olóògùn ló mọ̀nà bàbá mi mo dún ọ̀rẹ́ gbórí ìjàjẹun lákàtì ìjàjẹun olójà bá fún orí lórí kú ọjà ajé bá bomi tẹ̀ báyìí nídàálẹ̀ asọ́nùkà kìí jẹ́ babaláwo ló tẹ́ babaláwo lè mẹ́ aládé ogun asọ́nùkà kìí jẹ́ kẹ́kẹ́ ọ̀sẹ̀ ló tẹ́ adáṣe lè mẹ́ aládé ogun ó wà délé ìyàwó àkọ́kọ́ ìsọ̀balẹ̀ àkùrà bágọ̀nẹ̀ bá gbó ìmọ̀ọ́dẹ́ àtò ọjọ́ kúrẹ́ ayẹ̀ afẹ́fẹ́ lọ́wọ́ mi ọ̀tún òjò ọlọ́wọ́ ètò mi ìfúnlẹ̀wọ̀ mi sì fún òdiwọ́lọ́wọ́ ètò ní irú àkókò méjì ni wọ́n lura pẹ́rẹ́gẹ́ pẹ́rẹ́gẹ́ ìgbà ìdánilọ́kọ́ ọjọ́ wọ́n sáwọ́ àìlè àìlè ló mẹ̀mú ẹ̀mú ló máa gbẹ̀dẹ́ kékeré lu awolu ẹ̀mú fojú kàṣẹ wù mí ní ìṣojú alátọ̀ báyìí lòdì jẹ́ ṣe wọn gbó ẹ̀fúnfúnlẹ̀ lẹ́wọ́ dà ìlọ́jà onímọ̀dà kùmù. olóògbó ó fún mi ní àdá ògbó ó ní ogun bọ̀ ó ní ẹ̀yìn aráàlú ayé gbajújẹ́ ó lẹ́sìn pàpà ogun. èyí ló mú mi bínú kábíyèsí nígbà tí àwọn ará àbújá dé bẹ́ẹ̀ ni wọ́n fi ìlúlẹ̀ tí wọ́n dìgbà pàdé ló jẹ́ mú àdá ògbó ló fi ìlú sí wọn tí àwa fi pa gbogbo àwọn ènìyàn sójú di. kábíyèsí o èmi aládégun ẹkùtà gidigbére níjà tí ẹ bá fẹ́ ìrànlọ́wọ́ ẹ̀mí aládégun yálà gbógun bá dé ni níwájú tàbí lẹ́yìn ọ̀tún ní àbí ọ̀sẹ̀ ẹ wá sí ọ̀dọ̀ èmi aládé ogun ẹ pè mí ní mẹ́jẹmẹ́jọ wọn dá yín lóhùn ẹ sì fẹ́ wọn yìí ẹ wá gbọ́ o ẹ̀jẹ̀ tí ẹ bá nílé san ẹ má má ṣe ìlérí rẹ̀ mọ́ fọmọ Odùduwà èmi aládé ogun ẹkùn tàbí kiri rẹ níjà àjànàkú ní mímú ẹ̀yìn tìkọ̀ bẹ́ẹ̀ ní ọ̀run dùgbẹ́lẹ́ kú nábì tó wà rọ̀ mí gbẹ́lẹ́ kò yóò sinmi ogun lọ ọmọ akọni ní mi tí mo jí tí mo múra ogun kólékólé ọmọ òsè ní mi tí mo jí tí mo dàrán ìdàbọ̀ ìfarabọ̀ ògùn lòtúfẹ̀ èmi lọ́mọ olómọ àgbọ̀nrán lọ́rọ̀ alágbòrò ní àsìgbà lọ́dà tó mọ̀ ọmọ ológun gbẹ tó bá sọnù ẹ má ẹ lọ mí èmi ẹsẹ gbẹ ìgbẹ òun àgùntàn tó bọrọ jọ tó bá sọ lómù ẹ má fi lọ mí àwọn bàbá tó ẹsẹ gbẹ ìgbẹ òun bàbá ó dìgbà. sọ̀rọ̀ wa lọ. aládé ogun. o ṣe bẹ́ẹ̀ tó ṣe wọlé lọ. ọmọdé gẹ́gẹ́ bí akọni ah, ọmọ ṣe o ẹ̀yin ìlú mòye. kábíyèsí àwa náà ò ní gbàgbé rẹ a sì máa ṣèrántí rẹ lọ́dọọdún àmọ́ látòní lọ ibikíbi tẹ́ ẹ bá ti rí ọ̀tún ẹ rèé gbalẹ̀ kí o yí ọrùn rẹ̀ àti lọ́dínà rẹ̀ ògbódò yè mọ́ àti lọ́dínà rẹ̀ ògbódò yè mọ́ ọgbọ̀nì ọgbọ̀nì ọgbọ̀nì ọgbọ̀nì ọgbọ̀nì ọgbọ̀nì.